يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ẹni ìṣòro ti pé ìjàmbá yìí òun náà ni ìṣúná àbẹ́rẹ́ ìgbàgbọ́dọ̀ wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa pé ìgbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ lóṣù ẹ̀ á sọ fún mi ní alùpùpù àti ìyá mi ní ọ̀la wa ló ń tẹ̀lé àwọn tó wà ní ìgbà rẹ̀ wá ọlọ́run bá lè jẹ́ láwa sọ ọ̀rọ̀ kalẹ̀ pé ìsìláàmù bẹ̀rẹ̀ gbà sọ̀rọ̀ nígbà wọn ṣé àyè oríṣiríṣi òpinion àárín látara rẹ̀ sọ̀rọ̀ tó arínú wọn tí wọ́n sọ pé tí a jẹ ti tẹ ẹ̀yìn láìpàtà yìí ti já yìí tí a ti tẹ ẹ̀yìn kọjá ẹ̀yìn gbogbo àwọn anẹ́tìmọ̀ ti kọjá lọ náà ẹ̀yìn ọlọ́wọ́ balẹ̀ sọ láti tí a lọ wọn pé náà gba tí a o ẹ̀yìn ẹ̀dìgbà pé àjọ àlẹ́ ìpínlẹ̀ àdúgbò àlẹ́ tó wù òun náà ló kó èso sí àtúntò sọ́lẹ̀ ní wọ́n mú mi wá ní wọ́n mú mi wá òbí wa dàgbà wọn lẹ́yìn àtẹ́jú sí abẹ́ ìlú ìlú abẹ́ ìlú àṣọ ìṣó. òṣìṣẹ́ nínú àbá mi fún wa ní ìgbé irú burúkú òde wa parọ́ máa nà ìlú lọ́wọ́ ó jẹ́ pé èso tí ó máa wá so òun náà ní èso ká máa sí ìlànà tàbí àtẹ́jú èso tí ó máa so náà ní ká fi àwọn tàbí àtẹ́jú ìdíkèké èso tí ó máa so òun náà ní ká kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lára àwọn nígbà àwọn sí àgbà tó jẹ́ pé àwọn sọ wípé tàtàyù yóò ó bẹ̀rẹ̀ láti gbà sílẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ nígbà wákàtú àtúnṣe yìí nígbà tí alùpùpù àti ìfọ̀ ìfọ̀ jáde láti lọ pépé láti lọ lè fa àtúnṣe yìí láti lọ lè fa ja òun lásìkò yẹn. pé àríwá sọ pé àríwá sọ pé ṣe àjì yá àwọn ṣe àjì òun gba àwọn sáyẹn láti ṣàlàyé pé tó súnmọ́ òdòdó bẹ́ẹ̀ ẹ̀ nípa pé àyàn kan mú àtàrí má àtàrí ni. pẹ̀lú ìrìnàjò ọlọ́run bá rí sọlá ká tó máa àwọn tó ń fi ṣíà gan ẹ̀ àwọn tó ń fi fún sínú ìjọ ṣíà kí ni sọ fún àwọn tó ti kọjá lọ nínú àwọn kí ni wọ́n wọ́n sọ nípa báwo ni bẹ̀rẹ̀. àwọn mẹ́rin ní àkójọpọ̀ àwọn nǹkan táwọn sọ wípé ṣí àtà ń sọ yìí wọ́n ní ó bẹ̀rẹ̀ lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wa sallam ìsìláyìn pé bá nàbí ṣe kúndé gbára báyìí òun náà ní bàtà ń pè ní ṣíà lójúbẹ̀rẹ̀ sí kóra ọjọ́ díẹ̀ díẹ̀ wọ́n ní látara pé kí ni látara pé a rí pé àwọn kan dúró nígbò pé alìsínà àbí sọ́ọ̀lì òun ni ó lẹ́tọ̀ọ́ sí ojú ẹ̀fà nípa ní àlẹ́ sallallahu alaihi wa sallam tó wọ́n ní ikú tó táwọn ọ̀rọ̀ yìí kó yọ yìí tí wọ́n mú wọ́n ní irú ìròrí báyìí láti tó sọ yìí wọ́n ní òun náà ní ìpìlẹ̀ àtàṣà yóò ṣe ìgbà yìí náà ni wọ́n ti kóra mọ́ jọ. òyìnbó ọ̀rọ̀ báyìí ní òun náà láàárín sí ẹ̀kọ́ fàdúró nínú àwọn tó ń sọ̀rọ̀ yẹn nínú àwọn olùkọ́sán ni bákan náà ahmad ali nínú kíra ìsókè ní wájú islam ó sọ nínú nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí bákan náà àtàwọn bákan nínú àwọn olùkárí àwọn kòsìkò àwọn náà sọ irú àwọn òṣèlú bẹ́ẹ̀. ibnu kaldun nínú àlẹ́ ìbàdù nínú kàdá àwọn kíra rẹ̀ ó ní نعم قل يعلم قل العلماء أن مبدأ هذه الدولة يعني دولة الشيعة ونكال العلماء يقول ìjọba ní àtàwọn sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹ́ àyà alẹ́lẹ́yìn lámà lùfí àrọ̀sọ́rọ̀ láti bá wà ní ọ̀sẹ̀lá kánú yàrá ọ̀nà ànàhùn àhákú bìláàmù wọ́n ní àwọn tí wọ́n jẹ́ àwọn aráyé àti sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀lá onígbàtà nàbí ìdúsá wọ́n yíra wọn ní pé àwọn làwọn ti kéde àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ẹ̀ẹ́kọ́ máa darí àlámàdé àwọn mùsùlùmí وأن الخلافة برجالهم دون من سواهم ìpè ìmá jẹ́ olórí àwọn mùsùlùmí o ìpè àwọn tó bá ti wá látara fámílì àtàkì sọ̀rọ̀ àwọn àlejò sálà àwọn olóyè káwọn kan sí yàtọ̀ sáwọn ìlúmi sọ̀rọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ tí ní sọ̀kà lóòrùn tí ó sọ tòótọ́ ìpè ní ìtumọ̀ fún wa pé àdé ń tàfà sí òun náà ni pé láti gbà yẹn òun náà ni àwọn tí àwọn ń pèrè àwọn ní ṣíà òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ látara pé kí ni látara pé wọ́n ti gbé àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí. bákan náà ahmed amin òun náà sọ nínú síra rẹ̀ fájúrú islam ó ṣe wà nínú ruha islam bákan náà ó ní dáadáa ti bàbá tó kú láàrin ṣí à الجماعة الذين رأوا بعد وفاة النبي صلى الله عليه وسلم anna ahla baytihi awla an-nas an yakhruju ó ní tó jẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ ẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ irúgbìn àkọ́kọ́ fún ṣíà ẹ̀ nínú Islam ó ní àwọn náà ní àwọn ìjọ kan الذين رأوا بعد وفاة النبي صلى الله عليه وسلم أن آل بيته أولى الناس أن يخطبوه àwọn tí wọ́n tí ó lórí pé àwọn tó ṣe fámílì àlẹ́bí àwọn ni wọ́n ti kí ni àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí pé kí wọ́n rólé lẹ́yìn àtẹ̀sọ̀ wá wà ní ìgbàlá so àbá yìí náà sọ bẹ́ẹ̀ ike lásìkò yẹn òun náà ní kí ni òun náà ní ìpìlẹ̀ iṣẹ́ àtúnṣe rẹ̀ náà sábà wo ọ̀rọ̀ àwọn méjèèjì àtọ̀rọ̀ àwọn míì nínú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ṣé àtẹ̀ láti pàtàkì ìgbàlá wà ní ìgbàlá òun náà sọ̀rọ̀ lórí pé kí ni wípé àwọn kan bẹ kí wọ́n rí pé àwọn fámìlì àlẹ́kùn mọ́tò láàbù kẹ́lí ni wọ́n jẹ agbájú àwọn ìṣẹ̀lẹ̀ ìgbàta náà ti lọ sáà. tó sábà ń tọ́ba ìgbọ́rọ̀ yìí wọ́n fẹ́ gbára lé ajẹ́ pé sábà wò dáadáa ajẹ́ pé àwọn èèyàn pọ̀ tó yẹ ká sí fún mi ká sàbíkì ìtọ́lá àtọ́jọ́ wọn. nítorí pé nígbà tí àlẹ́ sọ̀rọ̀ àwọn ṣúrọ́ àwọn kọ́ńtọ́tẹ́bí sinagbórúkọ rẹ̀ kọ́mítì tọ́ba kóra àwọn jọ títí ṣúrọ́ máa wà lé lórí òun náà ti pé afẹ́ká fífi ni afẹ́ká tẹ̀lé bírèkì lórí àwọn lórí àwọn ọ̀rọ̀ tó lè máa dá wọlé wọlé lẹ̀ káwá ara ẹ̀ sórí kíni káwá mú kẹyọ̀ kàtó pẹ̀lú lẹ́tọ̀ tọ́ta ni pé a mọ̀ rí àwọn èyí ti gbé ẹ̀ẹ́sọ̀ ilé ìní ilé náà lóyẹ kó jẹ́ ilé ìní ilé ìrẹ̀kú lápẹjúwe àwọn ará Madina àwọn àṣọ àwọn sọ lọ́dọ̀ tí wọ́n pé sáàbì fún ìbáàdà ìkánú àwọn sáàbì àtẹ́lẹ̀ ẹ̀ ọ́sì ọ̀gá àbí tó ń jẹ́ ọmọ Madina ó sì jẹ́ inú àwọn àṣọ àwọn ará Madina bàtà náà ní kúta àwọn sọgbà ah, ẹni tí ó jẹ àdúgbàlẹ̀ àti ìlú àtọ̀dọ̀ àwọn oníṣà ní ajẹ́pẹ́ta bá ní ilé ìgbé àwọn kan ti gbé áàdì ló lẹ́tọ̀ọ́ sí èyí ti áàdì nìkan àwọn ìlú náà wà táwọn tí wọ́n ń lè pé àwọn náà ló lẹ́tọ̀ọ́ sí tòkí òkun ni wọ́n ń lè wùdó ẹni náà ló lẹ́tọ̀ọ́ sí nígbà tí owó tuntun padà wá fẹ́ kò lórí àbúbáàbù ọjọ́ àbúbáàbù àná sẹ́ni wọ́n kò lórí ẹ̀ gbogbo wọn pátápátá wọn ti dé àfún àbúbáàbù ìrànfíì ní àlè

nígbà tí wàhálà rẹ máa bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ bí ẹ̀ ọwọ́ ọ̀gbẹ̀ yìí ẹ ọwọ́ ọ̀gbẹ̀ yìí wàhálà bẹ̀rẹ̀ sí máa bẹ̀rẹ̀ yìí nígbà wọn fún yìí ní káàkiri ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀ àgbọ̀rọ̀ débẹ̀ á padà mọ̀ pé àwọn zanadikọ̀ ẹ àwọn tí wọ́n fi ìsìláàmù ojú tó jẹ́ pé wọ́n gba ìsìláàmù tọkàtọkà àwọn ni wọ́n pẹ́ ní ìwà àgbọ̀bá yìí láti gbà yẹ òun náà ní ìwọ abdullahi sàlámàlì lùsàmàlì ni wọ́n ti àbíkí gbogbo agbóhùn bẹ́lọ́ gbogbo agbóhùn àwọn àbílẹ̀ àwọn sílẹ̀ yìí ọ̀dọ́ ẹ̀ náà ni wọ́n bá ti rẹ̀ sí ó jẹ́ pé ní bẹ́ẹ̀ ní sílẹ̀ àwọn sílẹ̀ àgbà tó nígbà tó fi wà níyàwó bí tó fi wà níyàwó bí rẹ̀ tó kó bá wàhálà tó dálé bẹ́ẹ̀ ó ní àwọn àfíjà kan ó ní àfíjà kan tó jẹ́ pé ó gbà yí pé ìkan nínú àwọn ìkan nínú àwọn ọmọdé wo àjẹ́nà àwọn ọmọdé wo àrẹ́lì mọ́sá àrẹ́lì sàdáàmù ẹ̀ nínú àwọn ọmọdé àrẹ́lì mọ́sá yóò ṣá yóò ṣá gbogbo náà òun náà ní ẹwà àtàlẹ́ ìsájọ́ lọ sí tọ́lù sáà sí ìlú yìí so àbúrò ìlú sábà yìí wàhálà tó wọ́n dáre sí ẹ̀wù sí pé ó ní òun ti wà sí ìlú àtàlẹ́ ìmọ̀ta àrẹ ìsàlá òun náà ló ti àlùfà lẹ́yìn Islam the same problem òun náà ló ti wá dáre nígbà tá a lọ ní kúta ó ní àrùn náà lùtọ́ ìlú olóòtú wà sí ìlú àtàlẹ́ ìmọ̀ta àrẹ ìsàlá òun náà ló gbọ́rọ̀ àrọ́jà ibi káfí náà ti dàgbé ayé padà bọ̀ wá ẹ̀ nígbà tó ń pọ̀ gbá ayé fún oníyó padà wá tó iná ti dé àfídà òun tó sábà lọ wọ àwọn àfídà tó ń gbé tó lè tó fi bóyí náà àfídà wọn àfídà ti ní àbúláyé fún sábà yẹn pẹ̀lú tó wà yìí. ibi náà rẹ̀ lágbára sí òun ló tó bá sọ nínú àwọn síyà wọ́n padà fẹ́ sí láàyè àbúláyé fún sábà yìí wọ́n fẹ́ sí láàyè rẹ̀ wọ́n wá wá ọ̀lẹ́ sí tí ó sàpamọ́ tó sàbí ìnáyẹ̀ àwọn ìjọba ìjọba wọn ni àtẹ̀fẹ́ sí ní àbúrà ìlú sọ́lá ìyàwó ní pé àmọ́ tó yá sí ilé ó sáré ní àmọ́ tó yá sí ti wá mọ́ tó wà tàbí àtẹ́mí ní wà jẹ́ àwọn ìgbàjọ́ padà yá àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà bá àwọn tó wọlé pè ní ọ́ àwọn àbá àwọn tó wọlé pè ní ọ́ gẹ́gẹ́ bí múmi gẹ́gẹ́ bí ṣínà orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí náwó àti gẹ́gẹ́ bí àlùkáṣí gbogbo àwọn yìí ti nínú síra wọn gbé ọ̀rọ̀ àbúrò ìsọ̀tàbà yìí wọ́n ti sọ obìnrin gàgà oṣù obìnrin gàgà bẹ́ẹ̀ tòun jẹ́ pé sábà padà débẹ̀ á padà máa kó di ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa àbúrò ìsọ̀tàbà yìí wọ́n fẹ́ máa ní láì. náà tó ajẹ́ pé tó bá nígbà sábà fẹ́ ké pé torí pé àwọn kan sọ pé àwọn ará abẹ́ àgbẹ̀ ni wọ́n lẹ́tọ̀ọ́ sí máa máa darí òṣèlú iná láti wá sọ pé ayẹ́kọ́sí àti bẹ̀rẹ̀ bá àwọn ẹ̀rọ tó á mọ̀ ní pé kìí ṣe òfin náà ní kálọ́wà láti bẹ̀rẹ̀ yẹn. àwọn òfin náà wà lórí fún mi tó àwọn òfin náà rí ní pé àwọn náà làwọn lẹ́tọ̀ọ́. ẹ wo fíìlì àwọn nọ́mbà kékeré nígbà tó bá ní bí àlejò ara wa ara wa ni. àwọn ará wọn nígbà tí ó lé nígbà àwọn aláṣẹ Islam ẹ ìlú àwọn nọ́mbà wọn ta Islam dànù àwọn àwọn máa ti jẹ́kí ìsìláàmù tó wà ní ìsìláàmù ìsìláàmù ìṣe ìsìláàmù ìṣe èyí tó kú sílé náà àwọn nígbà náà ẹ̀ẹ́dẹ́ lọ́wọ́ bá kú ẹ̀ẹ́dẹ́ náà bá kú lọ́dọ̀ ìgbè yìí ẹ̀ ní ìta ìdí omi ọ̀padà wá sí ilẹ̀ ìlẹ̀ yìí ẹ̀ nígbà tí omi ọ̀padà wá sí àwùjá tó wá di ilé ọmọ rẹ̀ náà ló gbọdọ̀ sí ló gbọdọ̀ sí fọlá tó bá jọ ọmọ kọ́ ọmọ ni ẹ̀ òun náà ló lù mí òun náà ló lù mí àìmọ́ àìmọye àdúgbà tó lẹ́gbẹ́ ẹgbẹ́ olúgbà tó wà láyé ga àwọn àdúgbò ní ìbẹ̀ náà ní ìkúlé yọ̀rọ̀ rẹ̀ ṣe náà ah, ọmọ ìjọ ayé àti àwọn ẹgbẹ́ ìlú ńlá ẹ àwọn ẹgbẹ́ ìjà ní ìjà ìjà tó wà àmọ́ ìwọ̀n àwọn ọmọdé ní àdúgbà tó lóun bẹ̀rẹ̀ tó nígbà tí ìgbà jà yìí tó padà jà bẹ́ẹ̀ ànábì òkun ní mo gbé bàbá wa gbé ọmọ mi àti sábì nínú ìfún ọlọ́ọ̀bà àlùjọ́lá ẹ̀ ìfọ́nà òkè kíkà náà ti dúró lọ́mọ ọkùnrin lọ́jọ́ kíkà lẹ́gbẹ̀ẹ́

àrígbé wọ́n jọ ń bá ní àtijọ́ alì àtijọ́ màáríà tí a náà wọ́n pè wọ́n rìpítíkálì láńpéjì ìdí lálẹ́lọ́wọ́ pé sí à òun náà ni wọ́n lò fọ́kálù wọn yá àwọn ọmọ àgbàlagbà àti ìgbàlagbà náà ní ìjẹ́jọ́ náà ìtumọ̀ ìjọba bá àwọn ilé àwọn alájọsí àwọn alárùn ìlágbájá òun náà ni wọ́n lè wò ṣe ìlànà ìṣòro lẹ́yìn àkókò alákọ̀ọ́kọ́ mi ìjẹ́ tó ní alákọ̀ọ́kọ́ mi ní alákọ̀ọ́kọ́ mi ẹ á rí pé òbí ọ̀sán tó ní ṣe bí òbí ẹgbẹ́ ìpínlẹ̀ yìí nínú opinion táwọn ìlú ní ìmọ̀ ti ṣe à ni wọ́n ń sọ òun náà ní wípé ìjọ sí abẹ́rẹ̀ wọ́n ní ó bẹ̀rẹ̀ lẹ́yìn àti ní káàdà wọn sáré ìgbà lẹ́yìn àti wọ́n pa òun náà nípa ọjọ́ ìlọ́wọ́ àti lẹ́yìn àti wọ́n pa á náà wọ́n nígbà ìbẹ̀rẹ̀ nínú àwọn tó sọ̀rọ̀ yìí àwọn náà ní ilé sàhálì àgbọ̀dù yìí àṣọwọ́ àwọn sọ irú ọ̀rọ̀ wọn lọ sí irú ọ̀rọ̀ báyìí tó kí wọ́n sọ wọ́n ní ó ń bá wáyé ọ̀sùnmáì wọ́n bá fi àṣà àṣàrọ̀ àmà wọ́n lé ìgbà yẹn yàrá ìgbà tí wọ́n rú wọ́n lé ìgbà yẹn òun náà ní ọ̀sùnmáì lórí àdífà ọ̀sùnmáì wà lórí méjìlá wọ́n ní wọ́n ìmọ̀ òsì pẹ̀lú ikú ọ̀sùnmáà ní àbá tí ọ̀sùnmáà ní òkú báyìí dá òun náà ní àìsíláà òun náà ní yapẹ̀lú ló bẹ̀rẹ̀ sí ìṣẹ̀lá ní àwọn mùsùlùmí wọ́n ní wà lùdájà á ámúlò rọ̀wá àbí tó bẹ́ẹ̀ náà ní alámọ̀rí àwọn rọ̀wá àbí ìdí àti àwọn ṣíà nígbà náà lọ́wọ́ tó náà ti ní wọ́n bẹ̀rẹ̀ rọ̀wá àbí bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ الذي بدع أرض بدر التشيع وأقلام والمتبعين على اليهود wọ́n ní ẹjọ́ kọ́ bẹ̀rẹ̀ sí pé ẹjọ́ ṣe kọ́ bẹ̀rẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí pé irúgbìn sí àkókò ẹ̀sì dáná rẹ̀ wẹ́wẹ́rẹ́ wọ́n ní ìwọ̀n náà ní àbúláì sábàrí àyẹ̀wò àbúláì àyẹ̀wò yìí ó gbajúmọ̀ dáadáa nínú kan kọ́dà ó ti jáde lábẹ́jú ayé alùpùpù àbíkọ́rí lọ́dún ọ̀pọ̀ àbí. nígbà tó dá lábẹ́jú ayé alùpùpù àbíkọ́rí tẹ́lẹ̀ àwọn ọ̀sẹ̀ tó mọ láwọn sọ̀kọ́ ti yà ẹ̀ ó jẹ́ pé àbẹ́jú ó pọ̀ bẹ̀ wọ́n bọ́ mọ̀ wọ́n pé à ah, èyí máa ń tó báyìí. wọ́n kọ́ láwọn ọmọ lọ́wọ́ tó yẹ kó jẹ báyìí ẹ̀yìn àwọn akáàtì nǹkan lè ṣe pé ẹwà ni ó lóun níbẹ̀ yàrá ọ̀gá sábà máa ń irú rẹ̀ náà ní wà ní láti sábà yìí àyẹ̀wò nígbà ayé ayé náà lè sọ̀rọ̀ ẹ̀ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni fọ́ sọ pé ó ní ayé ó ní ó ní àlọ́ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ní ayé. nígbà tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nígbà bẹ̀rẹ̀ ayé ayé báṣà méjì ló wà nínú àmọ́ ìlú olè pé ó sá lọ ní ẹ àbáwọn ẹlòmí òun náà láwọn yọ ẹ wọn wọn dá lọ wọn ni àmọ́ ẹ̀ náà bá fi òfin ní ìdìbò sí ìlú láti rẹ ó ní wọn bá wà bẹ́ẹ̀ ni mo bá tó bá tó wá fún un wọn sàlàyé fún àyè náà lọ́dún ah, bá àwọn ọmọ pa wọn tó bá lọ́dún bá wà lọ́dún sálà fún ẹ̀yìn gbọ́dọ̀ ìyá ìyá adájọ́ àtòlùbárí àdìsá àdìbáyé lọ́jọ́ bá àdì olóòtú tẹ̀lé ẹ̀kọ́ ọ̀gá rẹ̀ tó ìpìlẹ̀ rẹ̀ ẹ̀ ọmọ ìlú yámánì ìpìlẹ̀ yámánì ẹ̀ olóòtú tẹ̀lé rẹ̀ ó ti gbé ìyàwó sí ìjọ pé à omi omi ìdáhùn òkú ó wá lọ sí ìjìjà ẹ̀ ọmọ wá lọ sí ìjìjà ìjìjà wà láàrẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló ti wá lọ sí ìjìjà ẹ̀ẹ́dájà yóò Osman àpamọ́ Osman láti ó lọ sí ìlú Damasi ẹ̀ àwọn ará Damasi wọ́n lé jáde tó bẹ̀ nígbà tó ti rí ìdíná rẹ̀ wọ́n lé àjàdá ìsọ̀rọ̀ rẹ̀ wọ́n lé kó bẹ̀ ní lẹ́yìn tàbí ó lọ sí ìlú ó lọ sí ìlú Islam ó lé ní sọ́wọ́ ó bẹ̀ sí ó bẹ̀ sí sọ̀rọ̀ alẹ́ káàkiri ká ó bẹ̀ sí pàtàkì àti nígbà ìlú ti ọ̀gá náà ti mobilize àwọn èèyàn náà ti dá wàhálà ìlú náà nípa òun náà àti ìrìnàjò ti lọ fún láì àgbáyà onígbó ọjọ́ oníṣẹ́lẹ̀ tó yí ti mọ̀ bóyá máa lò pé ìjọba lọ́gbà àbámi ẹ̀ka òun àti ìjọba máa ti máa ń ta ọ̀sẹ̀ ìjọ oríṣiríṣi lórí lọ́dún fún ọwọ́ aláṣẹ kò háàjì lọ́dún yìí tó wọ́n tó ti dá fún kóra wọn lọ àwọn tó ń ta ọtí wọ́n ti kóra wọn lọ bí wọ́n ti fi ìtajà wọ́n pọ̀ bá àwọn ìjọba lọ́dún fún ìgbà ni ó mọ̀ sọ́nà bá ti wá àjẹ́ ìwọ̀n lọ́dún yẹn ẹ̀kú hajj gbogbo àwọn àdínàn tí wọ́n ń gbé ìdílé wọn sàfà gbogbo wọn ẹ máa àwọn wọn ò ní àwọn máa ọba padà. ti padà tí lọ padà ìlú sábà ìlú wọn tó padà tó ọdún sọ yìí kẹ́kọ̀ọ́ ó ti gbé ọba ìbọn ìpàdé kó tó ti wá lọ sí wá lọ sí ilé tí lórí ilé ìwòsàn náà bá mi. wọ́n ti àpá ọ̀gá ẹni tó náà dá ọgbẹ́ ní ojú aláwọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní ẹ̀dá wa láyé bá ẹ̀yìn kó náà láti máa tó náà ní àwọn afá àti ọba àgbẹ̀kọ̀ sínú mọ́lá àjọ àlùfáà ọ̀jẹ̀ máa ẹ̀yìn kó máa ń bẹ káàkiri ẹ̀yìn gọ́ọ̀mẹ́ntì òun náà ló máa ló gbé àwọn afárá tuntun ọmọ ọdún ọmọ pé ẹ àwọn kílọ̀gbọ̀ ẹ̀ ní wá òmàláwò ní wá àmì ẹ ìjọba ìjọba ní ìjọba ní pọ̀ tó wọn àmàlà aburú wú àwọn kaba yẹn lágbára gan ẹwọ aburú sí àbúláyé fún kaba yìí dálẹ̀ ìjọ fi bẹ̀rẹ̀ náà ni pé òfin wọn fún àfáà àwọn bá ń lé ẹnìkan tó fi jọba o tún sọ̀kan náà tó ní òfin wọn fún àfáà ó kí wọn ní mílíọ̀nù náà ó wá ó kí wọn pé kí ló mo ti sọ pé ìjọba bẹ́ẹ̀ dùn ìjọba bẹ́ẹ̀ dùn wà fún ara bá àtúnṣe pa rẹ̀ lẹ́nu ara bá àtúnṣe pa rẹ̀ lẹ́nu òun wà fún àbá àtúnṣe àlẹ́ sọ́jà mo ní àwọn ní bí ìgbésẹ̀ bí ìgbésẹ̀ ló lẹ́kọ̀ọ́ ó ṣe fún òun gbé ó ṣàlàyé lé nígbà fún wa ó lé ní ìjọba àbá àtúnṣe ó lóun ní owó yípa sí ìlànà tó lé ga òun náà owó òun ní ká òun náà òun ná ẹbí òun náà owó ó ti gbogbo àwọn ọ̀sán ìwé síbẹ̀síbẹ̀ fún ògbà wọn ẹwà ló tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ lásán síwájú ogun ọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ wàhálà ẹ lè sọ̀rọ̀ ìrẹ́lò mi èyí tó jẹ́ pé àmì ìdára yóò kó fi sọ àwọn tí ó pa lára rẹ̀ kó mọ ọmọ ẹgbẹ́ pẹ̀lú ìgbàlí àwọn ọmọ pẹ̀lú ti báyìí láti tó àtàwọn àmẹ́sí lórí ìgbàlẹ̀ ọ̀rọ̀ tó àwọn àmì lórí parí lórí tẹ́ ẹ̀ ó ti ó lóṣù lórí àgbà ìsùn kẹwàá máa sọ̀rọ̀ nípa ìlú àwọn ìsìn inú ló máa sọ̀rọ̀ yóò wọ̀ náà tí wàhálà ti máa bẹ́ẹ̀ lórí ìgbà àmẹ́sí àgbà mẹ́kọ̀ọ́ ẹ̀yìn kan mọ̀ pé lọ́dún wa irú àwọn ọmọ ọjà ìlú ayé kọ́lá ìlú yóò parí ní pépà tí ìjọba ìlú ti láyé ẹjá lọ darí ó wọ́n bẹ̀rẹ̀ tó ìbẹ̀ náà ìwà ló gba ọ̀pọ̀ bẹ̀rẹ̀ ìwà ló bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ ló gba ìlú irú àwọn ìlú àwọn tí wọ́n dá wọn ní bísúkú tẹ̀sílábẹ́sẹ̀ àkàtẹ́jáde àkàtọ́ pé bí báyìí láti wọlé lọ àwọn kan bẹ tí wọ́n lé ìtàlẹ́ òkú ẹ̀ kọ́lá ìtàlẹ́ òkú àwọn ọmọ rẹ̀ fún yín nígbà àwọn yíò lọ pé fíìsù kiri àwọn tí ẹ̀rí tó wọn kọ́lẹ̀ kò mọ́ kiri kan pé ọlọ́pàá ti sọ pé ẹ̀mọ́ta ẹ̀kọ́sẹ̀sẹ̀ bí ẹ̀kọ́sẹ̀sẹ̀ bí ìtàní ọmọ ìdáàbì tẹ̀lé wọn kọ́lẹ̀ kò mọ́ ọlọ́pàá pé kápọ́ ní orí ọlọ́pàá ọ̀sẹ̀ àwọn bàyí tíága tíága ti bá ní àwọn tí wọ́n ń tẹ̀lé lóhùn ní ẹ̀bá ti lè kọ́ ẹni tó fún bẹ́ẹ̀ tó tẹ́ àwọn ẹ̀sẹ̀ tí kan ìdájọ́ ìdájọ́ òkun yóò ga ọmọdé ọmọ yìí tẹ́lẹ̀ ẹ̀dùn àwọn ọ̀sẹ̀ mi ẹ̀dùn àdáwà láyé lẹ́yìn tó òun náà ní ẹwọ ẹwọ tí àbúlá ẹ̀fọ́ sábà ìyá nígbà olóba náà ló pa Osman wọ́n pa Osman sá ẹ ó di pé Ali wàhálà bẹ́ẹ̀ láti láàrin Ali àti Muawiya títí èyí ẹ̀ láàrin kúndí èyí ẹ̀ náà ní Hasan kúndí èyí ẹ̀ náà ní Hussein kúndí òun náà ló wá ní wàhálà lórí tí ò sálẹ̀ wọn lábàá ní lábàá ká máa sọ̀rọ̀ ilé ẹ̀ ká máa sọ̀rọ̀ ilé ìdílé ká máa sọ̀rọ̀ ilé ìgbọ́mẹ́lẹ̀ ẹ̀ àlùfáà ọ̀jọ̀ máa ò bá yá ní gbogbo ẹlẹ́yìn àbùdá kọ́ni àìsàn ọ̀sẹ̀ náà sọ fún òkú sẹ́yìn bá ní ẹ̀mọ́ pa àwọn ọ̀rọ̀ ẹ̀ka fún ẹ̀kọ́ mọ̀ nígbà láti bá àwọn ọmọ nígbà tí wọ́n sọ yìí tí wọ́n sọ nígbà láti ṣe ń bá sọ náà ẹ̀lọ́ bá yí àrà ẹ̀lọ́ bá ní kọ́ ọ̀rọ̀ bá wọn tó bá tún máa ẹ̀ bá sọ̀rọ̀ nínú ilé táwọn àti wáyé. náà àbọ̀wá nípa ẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ nípa pé ẹjọ́ méjì ẹ̀ òun náà ní ibà hajjari alàkọ̀láàbí wàhálà nígbà tí kọ́rọ̀ nípa àbáyé sábà ní ìṣòro yìí ẹ̀yìn orí ní ìgbòdá ti sàlá àdìkọ́ ní ìgbòdá ti àjàlá àdìkọ́ nínú àwọn alábẹ̀tú àwọn tó ń fi láàrú àtìta tí wọ́n ń gbé nípa ìgbà tó ń mú wọ́n ní inú ẹ̀ ní àbáyé sábà bọ́ọ̀lù òbí ibà hajjari ní bọ́ọ̀lù òbí ẹ̀ tó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù. أحسب أن عليا أحسب أن عليا حرق الإمام أما أن حتى يصير أمره به ولا في عالم بعده عالم دونا وبرشونا وبعدي ولا يقوم وبعدي ولا يقوم سبحان الله العظيم المجيد ونقول في المدائن أخرى وما نقول في كل شيء أو àlùmí ti pé nínú àwọn àwọn tó wà nípa ọ̀rọ̀ yẹn òun náà ni ọ̀rọ̀ àbáwọ̀ àbọ̀ ìdí ìrọ̀sọ̀rọ̀ so látara ìdí àbúlá ìdí ìsábà yìí ìdí ìrìnlẹ̀ báwọn sí àyẹ làwọn tí àwọn akéwì láti ní láti sáfù sẹ́nu à ọ̀gá òṣìṣẹ́ òkú lẹ́fẹ́ pamọ́ wa wọn ẹ̀ wọ́n fẹ́ sí láàyè àbúlá ìdí ìsábà yìí àyẹ̀wò yìí tó ń jẹ́ pé ṣé kí wọ́n rí mo rí láì ìpè owó kankan ní owó kankan náà ní ìpìlẹ̀ àbúrò àwọn iṣẹ́ àyè ìpínlẹ̀ bá ń bọ̀ nípa àwọn àpínlẹ̀ àwọn tó ṣe tó ṣe tó ṣe abọ́dọ̀ náà ló ti wá ẹ̀ òun náà ló ń ṣe ní òun náà ní kan kó àwọn àpínlẹ̀ àṣẹká ìgbà pé àwọn ìjọba bẹ̀rẹ̀ sí ni àwọn ọ̀rẹ́ ti ka àpínlẹ̀ àwọn ọ̀rẹ́ tó bá ti pé ó ti àbúrò ìlú sábà ìlú àbúrò yìí kò sí àpẹẹrẹ lọ́dọ̀ gbogbo àwọn olùsọ̀rọ̀ pátá nítorí pé àwọn tí àpàlà ń sọ pé wọ́n ní yàrá ìjáde tàbí yàtọ̀ nípa yàrá ìjà wọ́n ní imagination ìjọba àwọn ọmọ ọmọ orí ikú pọ̀ nǹkan pẹ̀lú ẹ̀sọ́ pé píkṣà ẹ̀hẹ́ wọ́n ní píkṣà ní ewu ẹ̀ ẹ̀yìn bí ẹ̀ńdọ́ta píkṣà ní ní ìgbà èyí wọn fẹ́ fi kanalize ẹgbẹ́ fi kanalize nígbà tí ó ti gbé ẹ̀rọ àwọn àwọn àtọ́wọ̀ wà pé àwọn tó ń jẹ́ àkọ́kọ́ nínú wa àwọn tó ń jẹ́ àkọ́kọ́ nínú àwọn ṣíà yìí àwọn tó kọ́kọ́ lórí ẹni wọ́n ti ṣe kọ́rọ́ wọ́n ti ṣe kí wọ́n ti sọ̀rọ̀ nípa àbúláyé ti sábà yìí wọ́n ti sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ti sọ gbogbo ìgbésẹ̀ tó gbé ẹ̀ nígbà tó ti nígbà àárín nínú àwọn tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú àwọn tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni àìwúmí òun náà ló wà nínú àwọn àbá àwọn kíá nínú àwọn àbá àwọn tó àti ló sọ kí ló sọ nípa rẹ̀ ó ní àbúlá ìlú yọ àbúlá ìlú sábà àyẹ̀wò ní ó ní káàkiri ẹ̀wò ní ìyá sàákìlámà ó ní ìyẹ̀wò ní ní nínú yẹ sàákìlámà ó ló wá gba ìsìlámù ووالى عليا هو قال علي بن حسن علي وكان يقول وهو على يمينه في يوشع في يوشع بن نون في مثل ذلك في يوشع بن نون وفي موسى في هذه ẹnu àwọn tí a lẹ́ lo àlùkùnrin nígbà tó lu àbí ẹ̀wù bí ó ní bí máa ń sọ náà nítorí dáhùn wípé aláfẹ́ àrẹ́bìnrin àrẹ́bìnrin ti sàkọ́ọ́lẹ̀ kalẹ̀ ẹgbẹ́ yìí náà ló fi fún òun náà ló máa jẹ àwọlé lẹ́yìn tó ba lọ́tà ó ní bàbá àdá fún ìlànà yìí bàdà ọ̀fà tó ti ìlànà ìlànà wà ní ọ̀sánlá ti àdéhùn ìlànà ìbáwọlé ìdí ìlànà ẹ̀wọ̀n ó ní bàbá tó gba ìlànà náà tó gba ìlànà náà ìṣe ó bọ̀ nípa yíká wíwá yẹn nípa tó wà díẹ̀ òbí tó dá wa lálẹ́ ẹ̀ òun náà tún wá ń sọ nípa ká nípa àdéhùn ìlànà ìbáwọlé nípa tó gbólóhùn gba ìlànà náà قال وهو أول من سجد لقول الرب لربه إمامة علي بن أبي طالب وأظهر البراءة من أعدائه ولولا فقط wọ́n àkọ́kọ́ tó wọ́pọ̀ tóbi ìtúbọ̀ ìdí ọ̀rọ̀ kalẹ̀ nípa pé àwọn tó bá tọ́ àwọn tó bá ta ko ìmọ̀ọ́nù àyè ìdí aṣáájú àyè ó kàn tó ta tó ní àyè ìṣọ̀lá àwọn ìṣọ̀lá tó sì bí ọ̀tá hàn ibi ọ̀tá àwọn òun náà ti ta òun náà ni àwọn tí wọ́n bá sọ̀kọ́ sí àwọn الكوفي ألف الطاعون قال من خالف الشيعة أن أكثر طاعون اليهودية نعم قل والمنى قل أكفي أكفي أرام في جزء الكتاب لا يتبين قال من خالف الشيعة وأنا لغة الجبري أو أنه تاكل شيعة عنده بكتير وأنت أن أكثر طاعون اليهودية làwọn tó gbé ìpele àwọn arọ́pọ̀ àti àyè òun ìpele wọn láti lò láti lò yẹ̀wò bí i tẹ́lẹ̀ wọn á lò yẹ̀wò yọ̀ ẹ̀ ìpele wọn yẹ̀wò bí láti lò lọ ìmọ̀ ìgbà tó pé bọ̀ wá tó pé wà láti lò bí láti lò yẹ̀wò bí òkàlà rẹ̀ wọn lọ kó wọn ní ìdáàbò rẹ̀ àgbẹ̀tẹ̀ pé ìgbà tó máa máa jọ ní pépè ló pé wá láti wá lò bí láti wá lò láti sàlẹ̀ láàrin àwọn òṣèré nígbò ní àlùkò nígbà tí sọ̀rọ̀ nípa mọ́wúlú abẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn àmọ́ balaba hu láàyè àlè wọ́n nígbà tí ìrókà níbi àlùfíà àbẹ̀fàrẹ̀ tó ẹ̀sìn máa àti ìdí àpadà bọ̀ rẹ̀ nínú ìlú yìí. tó gẹ́gẹ́ bí àlùkò mi sọ̀rọ̀ yìí nípa ẹ̀ẹ́dínà orúkọ rẹ̀ nípa àbúláyé fún yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlùbáṣí òun náà sọ nínú sí nínú àwọn ìjáde wọn bí a ti ní àwọn tí ìjìnlẹ̀ púpọ̀ rẹ̀ bí àwọn ìdáhùn ìdáhùn ìdáhùn àwọn ìdáhùn àgbà àwọn tíra yẹn ẹ̀ tíra ìjìnlẹ̀ púpọ̀ rẹ̀ àtàrí ìtẹ̀lé ìrẹ́lúgbà àwọn tó túnmù ìjáàrí tẹ́ẹ̀mà ní àwọn ìwà ti hàdí ìdílé àwọn tí a tẹ̀lé ìwọ̀lọ́gbọ̀. tẹ̀gbé wọ́n ti ẹ̀ká ní ló tọ́ nítorí pé wọ́n tún kàrí pé àti Islam àti kí a jọ́ kànáà jọ òun wọ́n gbà wọn lànà bí lóbi méjèèjì àmọ́wọ́ ni islam lànà bí fi lọ́lẹ̀ ànà bí òfin bàṣáyò ànà bí òfin lọ́lẹ̀. inú tí àwọn inú rìjáàbù rẹ̀ káyọ̀ ní ẹ̀ nígbà tó dé bí ọ̀rọ̀ nígbà tó tó fi fa àbúláì fún sábà ìyẹ̀wò yìí ìgbé ọ̀rọ̀ sí àdìsó mímọ́ onáwó sọ fàáyì. àdúgbà tí ìgbé ọ̀rọ̀ tó ń gbọ́ onáwó sọ fàáyì tẹ́wáyé àwọn ìbátan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dápọ̀ àwọn àlọ́dà àbúṣíà wọ́n lè fi wọ́n kàn ní ọ̀nà pé àwọn àgbà ni wọ́n àlùkù pé kọ́dà wọ́n tún gbà yí pé nínú tọ́jú bí ìdìbò dáadáa pé wọ́n ní òun tún bá gbà kan nínú gbà àwọn àwọn tòlàfà àwọn àdéhùn àwọn tó ní ṣùgbà ẹ̀ òun tún bá wọn sára fún wọn tí wọ́n ní ṣùgbà ṣètò owó pọ̀ lẹ́yìn láti tẹnu láti ìdìbò dáadáa nígbà náà àwọn yóò wá sọ̀rọ̀ ẹ̀ táwọn fi àbúláì fún sábà yìí tí wọ́n fi ilẹ̀ pé ẹ òun ni wọ́n wọ́n fi sábà ilẹ̀ pa ìrọ́lẹ̀ rẹ̀ kó làwọn tó lọ wájú lóṣù àmì ẹ ìrọ́lẹ̀ rẹ̀ jíjà àbúláì fún sábà yìí àtẹ̀wò rẹ̀ ẹ ti ara tó méjì tó méjì méjì àwọn kíá ẹ ó méjì méjì ó méjì méjì àbá rẹ̀ ní o ẹ ó méjì méjì àbá rẹ̀ àwọn ìfẹ́ǹtì àbá rẹ̀ ó méjì ó ti ẹ̀ẹ́dẹ̀rẹ́ náà parọ́ náà wọ́n díà tó bá fẹ́ sọ̀rọ̀ nípa wọn wọn òun náà lè máa lọ sí ibi òun náà lè ká ẹ má ṣàfihàn àwọn tí wọ́n ta fún wọn ẹ dákun pé díà àwọn tó ń ta ká yìí ẹ̀yìn díà àwọn kàkà ta ká yìí díà àwọn ọ̀gbìn nígbà tó ń díà yìí pé díà àwọn àwọn díà àwọn àwọn kọ́ pé bá àwọn náà kọ̀ kọ́ wúra wọn ó lè dáwọn kọ́ kọ́tẹ́ wọn lòdì náà yìí ẹ̀ tẹ̀wọ́n àwọn tó ń bí ẹni àwọn àbáwọn kọ̀ ọ̀sọ̀ tó yẹ <laughs> ó ń dáadáa kóla ta á dójú ilé láti ìlú àwọn bá dùkú máa dójú ó wà á fún ti lẹ́yìn abáyà ti àjà kí ni wàhálà àwọn bòlá ọ̀dà ti àjà àjà tó bá ti sọ tí ó bá ti bá ti dáwọ̀ ojú náà ó ti dé òun òsọ bẹ́ẹ̀. <laughs> àwọn ìta wá rí pọ́n tó ti wà lákọọ́lẹ̀ yìí táà tó bẹ́ẹ̀ náà ní ọ̀rọ̀ àwọn iṣẹ́ àyè ní ń tẹ nínú kíra ọ̀rọ̀ ju àwọn afá wọn wọ́n ti gba àwọn ẹ̀yẹ nílẹ̀ ṣùgbọ́n àwọn bá nígbà fẹ́ ní nílẹ̀ lẹ́yìn wà nípa ti ní nínú kẹ́kọ̀ọ́ bá ìpè síyà yá àwọn òṣèlú síyà àbí àwọn òṣèlú orúkọ máa gbọ́ àwọn bá ti sọ yóò dájú lójú tẹ́lá lè gbà gbọ́ àwọn tó ṣiṣẹ́ síyà bí wọ́n yọ ipò ìpàdáyé àwọn òṣèlú síyà ẹ̀sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn láwọn ọmọ oníṣẹ́ ìlágbára àwọn òṣèlú pé pẹ̀lú wájú àlìkè àwọn ọmọ ẹ̀yẹ́ ti bàbá ọmọ á ah, àwọn òkúrò tó lè àwọn ìdíyà ètò orí ẹ̀rí ìdíyà bá lọ sí wọ́n ní ah, àwọn ìdíyà ọmọ ìdíyà àwọn òkúrò àwọn ìdíyà tó ní ìgbà ẹgbẹ́ máa ń yí rẹ̀ tó ìdá àwọn tá a sọ yìí àwọn tó wọ́n jẹ́ àwọn aṣíwájú nínú àwọn ìdíyà tó yẹ kí wọ́n jẹ́ àwọn ìgbà nínú àwọn àbá àwọn gbogbo náà ni wọ́n fi ilẹ̀ wá wípé àbúláyé ní sábà ìlú wọn fi ilẹ̀ gbé ń bẹ òun wọ́n ti lè wọ́n ti ta ọ̀nà àlápọ̀ tó ní ẹ̀ẹ́gbọ́n ti gbé ògbà àgbàṣí àtọwé rẹ̀ wọ́n sọ tó wọ́n ti lè ní ọ̀sáfìlà ẹ̀ wọ́n sọ ilà dárí wọn ìlà àrùnà tó ìnara rẹ̀ náà ló jẹ́ ìta pẹ̀lú ẹ̀ tó wá gbé ẹni tó ti rán wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn yàtọ̀ sí àwọn òṣèlú ìṣíà náà. nípa àwọn tí wọ́n tó wọ̀ ẹ̀ nínú àwọn ọ̀dọ́ tó jẹ́ ìpele àtijọ́ àtijọ́ tó jẹ́ pé ìsánilẹ̀ rẹ̀ tó ti wà lápọ̀ọ́lẹ̀ pé kò sí èdè jíjẹ́ àtọwọ́ àtúbá ẹ̀sìn sábà àyẹ̀wò tí ó ti bẹ̀rẹ̀ ìgbó ń jẹ́ àwọn ìpìlẹ̀ nínú àtijọ́ àwọn nínú ẹ̀wọ́ láti àlọ́ àtijọ́ ìgbé bá ní àtijọ́ pé alẹ́ ti sọ àtọ́kalẹ̀ pé ayò kàrẹ́ ìlẹ̀ àbúlá ẹ̀sìn sábà yìí pọ̀ sí wa tó ti dáhùn sí àgbà ní ìgbẹ́ nínú àtijọ́ àwọn òwúrò yìí tó wòlé òun náà ni ọlọ́dún àjọ àjì náà bí sọ̀rọ̀ pé àjì náà bí sọ̀rọ̀ kò kú òun ní padà bọ̀ wá àbí àjì sọ̀rọ̀ ti kọ́ dálẹ̀ àwọn tí àti gbàgbọ́ lò lórí ẹni tó ti fẹ́ẹ́ sílẹ̀ fáwọn ògbàgbọ́ yóò lọ lè pa nínú àwọn sílà tó wà àbí kó ń bá tẹ̀lé wà nínú àwọn sílà yẹn tí wọ́n ti gbé ní wọ́n ti ẹ̀sìn kó fún níwú níwú ẹ̀sìn àwa tí wọ́n gba ọjà ní òwúrẹ̀ lọ́wọ́ àti àárò àbí kó nínú ìlẹ́gbàá sílẹ̀ àwọn òun náà ni أطعنوا الصحابة وتسليمهم في الخلفاء الثلاثة والصحابة káfíńtì wà pé káfíńtì wà pé wà àwọn ọ̀pọ̀lọpọ̀ àfẹ́fẹ́ ìtàkùn wáyé síwájú àwọn ìtàkùn síwájú àríkàlùkàlù ọlọ́sọ̀rọ̀ fún ọdún náà kábọ̀ bá tẹ̀lé wa kábọ̀ tẹ̀lé wa kábọ̀ wọn tẹ̀lé yìí àdúgbò àwọn bá tẹ̀lé wa sọ̀kọ́ ti wà lórí káàkiri àbúrò ẹ̀fọ́ sábà ní ọ̀rọ̀ ìwọ̀n ló ti kọ́ wọlé. torí àdúgbò àlọ́ sẹ́fẹ́ ìyàtọ̀ máa ń bẹ láàrin àwọn bàbá yìí wà àwọn tí wọ́n ń ṣe àwọn ọ̀ṣọ́ tó pé àwọn wà pẹ̀lú àbáyé sábà ìyàwó bí àtàwọn bàbá yìí tó ẹgbẹ́ wọn kọ́ bẹ̀rẹ̀ nígbà wọn ìgbà wọn ní tí àtàjà yìí gbà wọn pé Osman bin Affan ní alifin abikọ́lé ó lọ́lá ju Osman bin Affan lọ wọ́n làwọn ìbá adé ń tani wọ́n ìbá adé ń bi Abubakar wọ́n ìbá adé ń bọ̀ wọn. inú ni pé ìwádìí àti mùsàwá ti ọ̀ àwọn mùsàwá ti ó pọ̀ sí tó pọ̀ sí òdòǹkà olówáyé látara pé àìsàn àgbẹ̀tọ́ rẹ̀ ó sọ orílẹ̀-èdè ẹn pé nígbà káyọ̀ àti ìhùmà ní bá àdàdà tó pa ó bàbá ó sọ ọ́nà ibẹ̀ tó wọ́n ń

ẹ alùpàlùpà olóbi olóla ju osman àbáyọ ọjọ́ ìgbàlódé àyè ní ọjọ́ ọba àdìsọlá àtúbàjọ mẹ́jọ àmà tó tún wájú pẹ̀lú àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ àkókò ló ti lápọ rẹ nínú àwọn tó yẹ kó wọ́n ti ṣíà táwọn ń sọ̀rọ̀ pa pé iṣẹ́ àti bẹ̀rẹ̀ yìí òkú òṣìṣẹ́ òṣìṣẹ́ àti pé òun àti pàtàkì rẹ̀ pé àtọ̀ nípa rẹ̀ àmà tó tún wájú pẹ̀lú wájú pẹ̀lú àjọ lọ́sùn àmì ìgbàlá wọ́n ti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti àti انه ولي ذلك والقادر عليه وصلى وعلى اله واصحابه وسلم